وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ميز بالعقيدة الصحيحة عباده المخلصين وأشهد أن محمدا عبده ورسوله خير من أقام الدين ووحد ربه وحمى جناب التوحيد صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد السلام عليكم ورحمة الله وبركاته أدوك سؤال وبا وبا تيوبا هو لا تنقى لله فيه nílùú ní ọjọ́ kejì ṣoṣo nínú àwọn ọjọ́ ìdánilẹ́kọ̀ọ́ wa ibi tá a ti máa bára wa sọ̀rọ̀ nípa ohun tó jẹ mọ́ àtẹ̀wé. ọdájú ibi àtẹ̀wé ọ̀hún ni tó pàtàkì jù nínú ìgbésí ayé ọmọ èèyàn àti pípẹ́ òhìndì ní kókó gbogbo nǹkan yòókù nínú tó jẹ mọ́ ọ̀rọ̀ nípa àmà kò sí bí ó ti ti lè ga tó tí ò ní di kúkúrú lẹ́gbẹ̀ẹ́ tawhid. báwo ni òtítọ́ ní jẹ́ bẹ́ẹ̀? ìdúró pé òun náà ní ti ọlọ́run ọba. tó dára rẹ̀ fún àwọn èèyàn tí ẹni akọ ọ̀tún àti ẹni akọ ọ̀tún ọmọ àlùjẹ́nà àti ọmọ aná àwọn ẹni ọlọ́run àtàwọn ẹni èso olórí rẹ̀ àti olórí ibò ọ̀rọ̀ tẹ̀wéèdì kọjá gbogbo bá ti tẹ̀lé máa lérò tẹ̀wéèdì yìí. ló mú kí ọ̀pọ̀lọpọ̀ bàbá àti ọmọ kan pín gàrí. olóòtú ti sábà fi kí ọ̀gọ̀rọ̀ lọ́kọláyà fún ọ̀dàní kí ó pín sí ọ̀tọ̀ọ̀tọ̀. àti pé nítorí tawhid ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló fi fi ẹ̀mí rẹ̀ sílẹ̀ sórí tọ́lọ́mù wọ́n gbà láti fi ẹni tó fi kú sẹ́rí gbà sọ torí kí tọ́fíìdì ò lè bá lọ wájú. ọ̀pọ̀ ẹ̀mọ́ yìí èèyàn ló sì fi dúkìá rẹ̀ sílẹ̀ nítorí kí tọ́fíìdì ò lè bá jẹ́ tó gbégbó orókè. tọ́fíìdì ohun gángan nìpínlẹ̀ ìmọ̀sí kọ́lùkù wa sì ní wípé kò sí ilé tá a kọ́ tá a parí kọ́ kò sí ilé tá a kọ́ tí ó tọ́jọ́ lópin ìgbà tí ilé yẹn tí ọ̀gá ti jẹ́ pé ń bẹ lórí ìpìlẹ̀ tó lágbára tó nípa. kí tí ó tòfò lópin ìgbà tó bá ṣe pé ó ní kí ni tó bọ́ mọ́ lọ́wọ́ nígbà tó ní tó fi wá ń bọ̀ kàjẹ́ ní kankan sọ̀nù pẹ̀lú kí wọn á ní tó ní fífi rẹ́rìn tí ń dunnú tí ń yayọ̀ pọ̀rọ́ nígbà tó pàdánù tọ̀hìn. ẹ̀rí àwọn olùmọ̀wá wọn ní hẹ̀ní ẹ̀lẹ́wò tó mẹ̀ hẹ̀ní ẹ̀lẹ́wò gbogbo ẹni tó bá kú láyé tó kú lórí tọ̀hìn kódà kó ti kó ṣe àwọn ẹ̀ṣẹ̀ kan láwọn ẹ̀ṣẹ̀ tó pọ̀ tó fi pé wọ́n kọ́kọ́ mú wa náà lópin ìgbà tí ó bá ti fi ìṣẹ́bọ sọ́lọ́run ọba nínú àwọn ẹ̀ṣẹ̀ yìí tí ó bá jẹ ìyà ẹ̀ṣẹ̀ yìí tán tàwíìdì oṣù ti sábà bíi pé àlùjánnà náà ni ó padà pàbọ̀ sí. ṣùgbọ́n ẹni tó kú pẹ̀lú kákírun rẹpẹtẹ kágbá àwẹ̀ gọ́bọ́í kánà ó jáǹtí rẹ́rẹ́ lójú ọ̀nà ọlọ́run wàlẹ́kìnnà hó bàálùkù lẹ́dẹ́lì wàlẹ́ tawhid indahu ṣùgbọ́n ṣe gbogbo ẹ̀ láì ní tawhid kò sí ti ọlọ́run ọgbọ́n fún gbogbo tó ṣe ṣe àti pé ọ̀rọ̀ rẹ̀ gangan yóò jà sí gẹ́gẹ́ bí ọlọ́run ọba ti ṣe sọ ni faqadimna ila ma amilu min amalin faja'alnahu haba'an mansura àwọn ọlọ́run ó dojú kan tí wọ́n